agu la zi wa bi u la tu ɛyaga bɛ yi wa kana ŋgbɔ gani nu ge iwo makanto ge sigi ge diɛ be wo be mi o olu da mi iwe sango le guni guni me ladɔn le wuti ma ke bo ba ne o nga guto ta nu be to o ga li nini kemi landɔn kemi landɔn mi o abi. wọn máa máa fi kàṣẹ wọn máa máa fi wọn ìlàwọ̀ sì ya gúnigúni káwọ̀ ìlà àdéhùn lé o èèfo gbúgbàgbọ́ wọn èfi òtí ewúro ṣìyàn ọ̀tí agúnni ń ti lálọ́ òtí gàngán ọmọ gbọ́n ẹ̀ kàṣẹ èsùn yìí mọ́ dabara da ci da wani yanci wake bai lada shi na kendo gbogbo tuwo ina nga to yin yin makanta ka de na ilo ina ila de ko ya ti ga man ji ka to nye ji me kendo e ji e ji na nye ji ti na ya ji ko kuma na lena nga ye ji wato na ye ji fo ni lena nga ya ji su kuma kwa wa e bo e kashi wa wa sun sun fi we to to so na ni waki to so ma ke gaji ka guba in je gwa ga wai e da ufi ba da ga zo ana shiji sai mu ande wa kafin mu mu shi shi na bada ma ko man amila salihan min dhakari aw unsa wa huwa mu'minu fa ulaika yadkhuluna aljannata yurzaquna fi fiha bighayri zai ji wasu da tawar rajulun mominin mini ali anan musa danare mula da gaga toba ne waya kauni maliya a da'ukum ilan najati me yiye ibi da ya kone tomito ya yi gada yi gaga wata da'una ni ya mai yi mi i náà rí gẹ́gẹ́ dá yẹn tòmí tó yẹ ìdáná tòmí ẹ̀dá tẹ̀lé wù nání nga yà ìwọ́gọ́ bẹ́ ọgá ọ̀dáná ẹ̀nà o yẹ yìí nga ẹ̀nà gẹ́gẹ́ gẹ́gẹ́ ọmọ náà babu ẹ̀nà náà yìí gẹ́gẹ́ bẹ́ ga ọ̀dáná da nga dáná tẹ̀lé wù nání nga ga nga wa ushirika bihi mimangalu wa baugini uyina ma mi wanza lampau ngene gambe njine na wa ushirika ma laysa li bi ilm mi mede kike uso ko mi gaji wa bau ko mi mi gaza lapo wa bau ko mi gaza lapo wa bawa mikia amma mi ke ga wani walampa wana da wuku mi me ye efe ebe efe ebe ebe to tomito ye ya lo bayi ya lo ba ni tomito ye yo ilele aziz le gafari ati ga ye lo yi lo lo eba tunene ogaji ukwata na eba obugo ebe ubu uga chiga ya dida batu na gafami ege ka ebo ki bwana so kufa bene la jarama agbomen anna ma tadawuna na ilay yana mi ga ebe jidana laysa lahu dawatu fi dunya wal akhirah yana yi mi ga mbenji dana emi godda bwana ngwai na na ji ya wuce na etu na ga mbe lo da na wuje kelo keja wuji tuna na ya lo na uma ji tuna ya so alo na a shiga to yije to wa anna rabbana ele banan ya je balo ne ila la ye ba soko wa anna lil musrifina idha banzari hum ashabun nar lalima guta da qur'ani onde wa ni ko amma su ko ba mu ni ni mu giya na dabo so ko ga ga wa anna lil kafirina hum wal musrifuna wa ji daidai ko ga ga wa anna zalimuna hum eh, wa anna lil kafirina hum azzalimuna wa ji daidai ìdẹ́gún kí ìdẹ́gún bọ̀. a máa ń ga bí ní sọ̀kọ́ àgàn gangan wọ́n ń nà lè mú sírìfì nà wọ́n mọ̀ lè káfìrí nànà. ẹgbẹ́ ní sàn ní ìsirà fún mi ní ìbọn ní sukù. wọ́n ká gbọ́ wọn ń nà zọ́ọ̀lì mí nà wọ́n mọ̀ lè káfìrí nà ìyí gáwọn àbí tó sùn kalima itachi da wachi to kamin lan da su kwaji lula da ebu fiyan ba fawo ya mumini yi wa amma li fasikina wa amma li kafirina barakallahu fi ta chule da kawai da ci an da mini bana shi aljanna wannan aja zai ji fasikanci ayo zai ci binan kwayo zai ji sunga ayo Amatu tó ṣe àgbọ̀ngàn àṣọ àlòmí ṣe káyé káàfìrí yọ wọn gùn mí ń gá dọ̀ngàn mùsùlùmí fún ẹ̀ ṣe káyé káàfìrí yọ wọn gùn mí ń gá dọ̀ngàn fásikù ẹ̀ ṣe káyé káàfìrí yọ wọn gùn mí. láti rí ọkọ kálímọ̀tì ṣe ń ti kí ẹ̀bẹ̀rẹ̀ tẹ ọkọ̀ agbóbe wáyé ló ń àrò ولا يحض على طعام إيه فويل من يوقع لا يحكوه فويل للمصلين وتجي فسر بنت يبو تدوج ويا الذين هو هم مغغ في صلاتي سيتي أغغ في صلاتي هم مني فاجئوا وتما صلى تشاو جميع ما وتسلم عليه wannan da sallah ya zama ga ogan abin da wai ci tofi ne na allazina an an an ga fi fi fiya allazina an salatihi annabi ya tuka sallah mu mu ga gana na je yaye dan ana re da ne yaye da sallah na ji kabili be amma ji ba ji be to mun ji ya ga so ci mun ga lugu yi ma dede na ni ka dada so na so ko ga fasa tashkuru rajulun mu'min min ali ya pa ma aqulu lakum ene me gada na ga gboro ye de apa asigo ama ye ga go to mi to ye wa mai ye de gwa yo wa mami wa biye mi jidana kpata njem alịnya ya nga ya ihe ma ni ji neji abụ kpata na fi alijanna ebe na alijanna gana za ndụ ndụ bịa abụ ya ci ga nwee ga nke enwe eso na ndị abụla ozu nne ga ma egwuri za ndụ ndụ ko adịza na shi abụkwa ga ene nwee wuro na toze lo ba mala na alijanna ga nwa nwee wuro be nye ọkụ ama ọ ga ba mala ya ya be ezo oche oge ụda na-ekwenye be igbo daga gana ga mi ma gani ya yi lego mi da wuce egwa zai bu don egwa lawo a wufa wudi amuri ena na ga min ba wuri na mi awani wani wufe ne ya gole tube ne egwa lawo ba wuce don ojero julin muninu mini ali inna la basir bil ibadi soko tegana ewu soko ma tega ye tegana ewu soko ma ke tega ye de wena mi we Let's get to big and neck. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Fọwọ́ fọwọ́ ní amúrí ilẹ̀. Yàda sábàmọ́. Kálímà náà dúwà yóò. Lànà àdúwà náà bá. Sọ̀kọ́ máa ń gòtà ké eba na wuda ya kiba na wani gaga ndo ci biya aga aga awu awu wuzu ni na to da na mama wuto na wuda bo biya yi wuda mini da nije gaga lokacin ya yi alawa wuna na na maga musulunci gigo annabi ibrahim alayhi salatu wassalam a ci ga a ci ga a fiye jijan janin yau da majalisa tso nke lagwala egi na zuye kufin wuyo nkodu yin na ba na mi de ko de bi ayin na wo ga wa de be ni ya wo che la mi e shiki e wu ya e ba yin wi ana egi ndaji gida fitila dan anaji ma bɛ ba sɛ yina yina bɛɛ ne wo na ŋutsuɛji gã ega la yɛ pa sokɔ batsi ma ega wɔnyɛ ma ega lɔ ba ŋdazigi ma ŋgba ŋdazigi na si bu wɔ na ankeli gã de tatsi. tobo suko ka sama no tobo suko wɔtɛnɛ wi gaba bɔ na na baagi ne ko wa zimi zo na. wuciga ina na jina jina ebe na wani na na-ele ya anyị nga ufo ubi amuri inna la basirun bil ibadi yan dan da ne ga kpaga ya ji da mina sokwele kwale to ci ga daga ko kan mun la ma makaru yana kpakpata gaaji bi ihu magyana sokolu gba lewu so eji ne mmadụ agwagani tọgwatọ tọ alaga alaji wụlọ agazọ amaji oke kalima wuchie ego ube miwa ihu ya ga ihu ga zugwu gadan na atuwa gadan lamari ga shi lamari lamari ga shi ji ko awa ba ga ya sachi ya to an gba mo wo to ma gba mo ebo na e kada bo kanga bia na wa ke asiji kina ya tuwan wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa woga tun ajiye na ajiye mu minun na na yawo ya to imani ojidu shi imani رجل وهو فوض أمري إلى الله إن الله بصير igale abu yake ebe bazabe kafe alifu bi uye wuji bena wa ufa wudi amuri ila lahi inna laha basirun teto eche ayajo uga fowo ka umulla ko ko kawo lahu sayyi'ati ma makaru yana ba jidi win ba ta umajana so ku so so ku jike so ku so wa aka bi ali fir'aun su'ul azabi punishment dete na paga na jiba ginnana so ko ga ite aso ku be shefu يعرضون عليها غدوا وعشيا àti mẹ́jà nẹ́mọ̀ láàájí ẹnẹ́gá àgágún aláàjọ ẹnẹ́gá máa gágún lóòzàn ìjẹ́ aláòsùnmá ní owó tàà yàdẹ́ ní kíbarọ́ káṣí wọ́yọ́ mọ́takó musáàtù àlìkí ẹnẹ́gá dàbẹ̀rẹ̀ ń jí àti àgàgán àdìkílù ààlẹ̀ fìràáhùnà àṣẹ́dàlẹ̀ àzáàbì náà dẹ̀yẹ jẹ́ abẹ́lẹ̀ náà déègì ọ ẹkọ àdàtẹ̀ àzáàbà náà dé ká ẹjẹ́ àzáàbà lóòzù ilé àmọ́ ẹjẹ́ àzáàbà láàyè ilé báyìí nínú tòláàjì tòlóòzù tó igi ní ẹfẹ̀jẹ̀ àzáàbà. rẹ́ṣẹ̀ kùránù ni yẹn gbà náà nga laye to wona yiga shi de juna to wona yiga shi ye ni lwe aba ubadu agwa za otiona imi ga tuwangi lo e ya lwa mi ga gba ni e tsanga ya mo awo laji kagu tun da koko na nko shi ote koko na nko e tozo o pɛripɛsu o ma kɛ ye jiji bi jinɛ nɛ mɛ a yi sɛ jinɛ o ka yi wɔ ŋun sɛ fo ka o ma yana ŋun sɛri su lɛ juli o du sie gbɔdɔ ye mɛ iki dɔ o le koko na ko na ye o ji o ma o kɛ olu wa ɛkan olu mɛ mi oce ole odo ya zana wushe na oce ozo odo she gboro mai gido a rufuta wato awa zo abaya, baya a kamara she ba a ja alifa gan ewa abẹ bia hukunci biyu alikari shi ji hukunci mini yi mishi yan na kwaci ya yi jo wayan wangi wuce ala ya zane da katu bonan lala da ya nabi na yi shashile bo kenke e safi bo kenke na bo wuce ya bo wunde deji wuce ya bo evo afunwa evo abiya yana fivo na jina annabi ga wa ke àwọn afọrọ aláṣà wáyán àwọn afọ abẹ yà kábọdé yẹn na fífọ na mi àjẹjá dé wọn dé làwọn afọ gbé yìí. ìgàgà wọ jiná náà jà mbà ànábi àjìdá àwùbẹ nánú jiná wọn bá sún òfin wù. wọn yà wọ̀nyọ̀ kàtó kùtì bù tó zọ nankó nàmìjì wọn alábá ẹbọ ẹbọ jiná nga nga wọn. evo na de kanga na itasa evo abia na nige tasa be kase tasa be eje beje na nuji nne ye gbo ola ni nuji nne oyo olu ole ofigbo ole oya alabe achi aga ma ajụ nwa nwe nwa aga afe mmaga ajụzụ mbabụ totu omaga ejụzụ ahụrụ ma dabi kacha ada na shi ne wa ba ka da da ne ga ga ya fo zakon fami eto bo soko ya wa so na o fa o amuri inna la basiru ga ju jesu ma su kutama ko su gutsu ko su gutaba ko su gode ni kami ndondo na ga ti aga niya wayo aduwa ba agwo daga ozu ni na ngada na so kó بسم الله الرحمن الرحيم إن الحمد لله وشكر لله والثناء على الله نحمده تعالى ونستعين ونستغفر ونتوب إليه ونستهديه على الصراط المستقيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي اللهم اجعلنا من المهتدين ومن يضلل فلن تجد له ولا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ الرسالة ونصح للأمة وزجرة اللهم فصل وسلم وبارك ورحم على هذا النبي الكريم المصطفى المبعوث رحمة للعالمين عزيز عليكم عنتم حريص عليكم للمؤمنين ورؤوف رحيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم إنك على ذلك قدير اذا سوره كافر أتبع إيشا إذا إبا إبا أشقاها الأمة اللي بين جناب زمان بوتيكا غاباتا أنا أتبع جبانا أتبع مكافين مكتو إتبع سنوي أشقاها من هو؟ أه؟ فرعون káàfìrí náà ṣe bẹ́yìn ṣẹ̀fẹ́ iná ọ̀nà àdèdànà fẹ́ẹ̀dẹ̀ẹ́gbọ́n fẹ́ẹ̀yẹ gàn fẹ́ẹ̀dẹ̀ẹ́gbọ́n fẹ́ẹ̀yẹ gàn àfẹ́ẹ̀dẹ̀lọ́gbẹ̀ṣẹ́ asúsàn egbó bíbí ugbọ oúnjẹ egbó jíjí ugbọ dèṣe fọ̀rọ̀ àwọn nàdà kíjọ yẹjú gbú bàbà na sọ̀kọ́ wọn náà wọ́n á kú bí àyà nínú wọ́n á káyìn gan nga yẹ masarci ji ma alimtu lakum min ilahi gairi mi ke otu ga aja ni zana ga ka gaji amma gaji na ko zana ga ka amma ga lugwana ban da mina ziman fawa nan allah yi gajin fawa nan allah ngan yaye ni mana ni fociyoyi amma daga ne ya yawa nun galar lotiyayen manufanta da sama wa an zalal amtan وأسمى الأذان الله ربنا أتقو ما فيه إلا ربنا awuya wumbe ake kakuna ina baagi nna mini famili ato na ye nwanzi gyina mwami jeba nga ye gani nveta akɔ abɔnanko nga ana rabbukum al'a'la eh ka to e chinaje na gadabo minu sa e ega yanzu mago ai mafari laje gamana so ko ga yun bayan da ci ba fa akhazahu allah nakala al-akhirat wal ula ega nu kai ga mai gadedena tanu be ya ga wuyan da ci ga dubi da ci gala iwo ngai ashikaha Furamu gana nabi Musa wu, berizin gube, ọ̀bẹ́ àdínì sọ́wọ́, ọmọ àbẹ̀lá wàtò ẹni jíjẹ́ na tí kì ń mbụ. annabi musa su kuda tun ga hustu bi rabbi wara dịkụ kaga ga ga ni ni a ye de wo ya ya e bo na ra ni kana juna ni ula da zandan da na ga ga ga gwana kuma ke ga zandan da ke be ban be wana so ko tsa ni biwi e ba no je na ga ya e fali ke ne ka ta so arajul mu'minu min al fir'auna mu ce ga ga ganci na ba ga zuma za ba gi u ya ulaye ya e ba so ko na. atiga kɔ atiga kasudi atsa atigɔ wọn gama na wọn ezi ayɛ nso ka ho mmanya na wọn gana atiga wọn wọn ade yɛ ma ade kati isa mɛki yakaw mi ko man na eji wa asiganci lakum ni mulku liyaw yɛ ga wunyi na. zahiri na fil'arbi ya ga mu eke cikin bo ya ga gaci jau ya ga ma gaci jikiyo a cinugo ina ga ga mitu ye ebo family ni na ino mesike na ko gaskiya na le be na ko man yansuru ni ziga ebo mi o min ba sillan ati do ko man na ziga ebo mi be yo min ba za ba so ya cika ne ke benin in ji hana ke a shi ba kala firawun firawun ga wui anọ ike ga ndi semi family ga yọ ama ara yi da ndo ndo ndo lo lolo ama wọ́n yóò tó owó wọ́n àyẹ́jì káwọn lè bẹ̀yìn náà ẹ̀sùn àdékè ló wánà kálà kùránù ẹgbẹ́ agbọ̀gbọ̀gbọ̀ máa wù ara kùn ilá máa àrá ẹgbẹ́ alẹ́ ń lọ tí ẹgbẹ́ oúnjẹ na ní ẹ̀ẹ́tì gẹ̀ẹ́ náà ọmọ àdínkù ẹgbẹ́ ya ede ede ẹ̀dá ilá sàbí rẹ̀ṣẹ̀ sẹ́yìn na tájú gan ẹgbẹ́ náà náà ye kɔnɛ mi ga lawu ye na wa ye kɔ wa nyi e na wa ye gana tatu gana e da ba yi ne ke yi kpa amana famili anana n'ayi ma nu dzi na o ga ya kaw mi ini akhafu alaikum misila yawmin ahzani ngai ne nyɛ na ne gana kawumulu atsigɔ yewo asɛsɛɛ ya kawumu sɔɔlɛ yewo asɛsɛɛ ya kawumu tuba yewo ya mɛ na gɛɛ ne de ane be misila daabi kawumi wa adi samuu. wallazi na min di yana jana mun be be ma inni ahafu alaikum misla ku bati fi ilain e. wa huwa ma ahlakahum Allah bi so e ci jan ma je na yana da ƙura'an alifeji fassara ƙura'an ga ini hafa laifin misila yau min azabi so ko ce ji fassara mani humin azabu a ci ga ko ga dabi kawmi fir'aun kawmi nuyi wa had wa samud wallazina min ba'di wa man la yuridu zulma wune gaya wu annabi musa bee jiwu bee <coughs> jiwu idanan bina kuyore eyan wuyore allah kuma ma yuridu zulma lil ibadi so e ce wa bina kuna gati bee zaujina waya kawun man wazin da jesu ma annabi musa da gutu mafa ŋun sɔkɔ tutɔn sɔkɔ tsi yi wo bangere bangere nama mi sɔn ya ba ayi famili ni ezi mi ni ame mi musa ni famili ni bi aya umake eji ezi mi sun ni bi aya yàrá ezi muliki dɛ wàllu kangani nga yà kawmi ye ɛzami yi ini aha wọlé kawmi kawmi wẹ̀ngàn. me sun da yaye yau mutanari ekona gaye yi umma bayan ya ya magaye na ya magaye wuce ya danyen na wani wa mafi na kaci ba uma ya dagwaya kwayo agagi na alijan na shi a magaye agagi na shi amagaye amma yauci ya gina alijanna yi iye da onana aye yana da zuman yauci wani yandon don dabo na ma dushuna ebe na gaga ya ahala alijanna khuludun khuludun khuludun agaga abada ba ga obiya ya gina alijanna yi efe efe ebo efe efe ebo ema efe efe ebo ya ahlan nari ya gimi na yi khuludun khuludun khuludun efi efi bo gbegbe na gbegbe na gbegbe na gbegbe na e ma zuda nini ye ma na ye ma ta ti tewu bɔ bɛ yan nini ma ye ya gbanyin na ye gbanyin bɔ kan na e fo na ne gada na wọ́n yà dẹ́gbó mi máa dẹ́gbó wà lé mi máa lé àmàtò mi tòye sọ̀kọ́ ilé ìyè záfàgọ́n ìwà nẹ́nu. tó tsali wàzà ndóńdó ní dàbò ní lónà mu. àtàtò ìwọ̀n náà la dàbò náà wọ́n la kéde yàrá tó tsali gbogbo náà mu. oh harbi on um. kala badu li ba e gimi na ja gabe gimi alijanna ji yau matana da ya ga e gimi na ja gabe gimi alijanna ji e gimi alijanna ji ma gabe e gimi na ji yau matana

nke taga ya na nafina ebo na tsama faali fali wajeni tuma wa ada rabbuku haqqan mgbe na to echi ya ga ga be na ni bana chi na dana ya suna ya suga yesu fasara yau matana da ji hawa ya da cibo suratul haram a ga ee a tuna da ku ga kendo a fe ga hanyi jona amma yewa wuce egi mine yewa wuce da egi kici jiyan egi ne alijan na ji wata jumla mai ji fassara na yau matanadi efo leba yunadi ahalan nari yanat ahalun nari ahalal janna egimina yi a ca yi gimi aljanna yi kewa da yau أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله إيه عنو يقافي درجاو enabo atio amake na die paneyo kafi o gagaye na apajani na epa oro tebo ani na le gagaye paneyo nuwa ye wa gbana ce zafi na jahannama ne nuwo ngba wò ma sani olobi ce ologa ganna gwa wòye ọlọ́wọ́ fi ọ̀dẹ́ mínísà méjì aga wà nù wọn bẹ̀yìn náà wọ́n ga fi ọ̀dẹ́ mínísà méjì wà nù wọn náà mọ́ gbẹ́ngàn ga ẹ̀jì ẹ̀yà ṣe ba e bàdàn sokɔlu bunu yi ju yɛ awɔ awɔ bɛ yi ga awɔ bɛ ayi efo na egi egi na alize na je matsa no efo na egi mi na je tigi egi na ma ba bia na esa na ma agi kini na. yawma tuwalluna mudbirin asiro kashe ya wa wuce bayi na ya ma pa efo na aga yi ga ebe dushi da na ba na ete dushi na agaju kola ji maga e dozo bi uya na pila tuwa na da kunzu ko yana shi ne bebe ko woga a'a ibi da cewa likiyani wazo muje tawe te duda ko yi gaga wa biyani iga kpogun ke doji eti ayi mo wọn ma zùmọ oje táwọn wọn fi ebi o zùkọ ìsòkónú dání ní ìjà ìdè ṣe o ní ìsòkó tó yẹwò náà wọn lọ yín kó jìnnì ṣe àṣeyí náà tó yẹwò náà wọn ṣì ṣì dáná záà ṣùfọ gábẹ níbo àwọn. aláwò wúwà lè mùsítẹ̀rì wọn náà nù mú bí. màálẹ́kùn mí nà láì ni àásìm ẹlẹ́wọ̀ àwọn gan kamina egini alijanna je gaji mina ji galu wa woga aga wa uche na madana na legie ege ele me ebe ele imie imi ele bae amma ba na gide me makana zandan ma lai la da zanu kena e zandan ma dan ba zanu ga wa ma ga ga jina zai le na kan chilo egini dima ole ga eji aka ya nwa abanye nga bụ nga ajọ na ndị eji doku fie ona da agbagbo nna aga gboga agaga kija ahụ maalek mine laimine as nne gagiga lukwa awoga adéwútsẹ náà lábẹ́ yẹn nana àbíkí bí lọ́nà ọ̀gá wa lọ́ à yẹn nana dáwọn náà bẹ́ẹ̀ bí. nana lukọ awọ gan ìṣẹ̀pọ̀ níbọ̀jà ń tọ́ àbọ̀ yẹn mi wá náà yẹ jẹ ẹni náà wá náà yẹ jẹ nga nga yẹ jẹ mẹ àwọn awútsẹ bẹ wọ̀nyí nga tó yìí nana jifọ̀ wútsẹ yìí nana ma jifọ̀ ní من الله من عاصم أنا أقول لك كان بوا أما أقول يا أبو نتوبون ومن يجدل الله فما له من عاد زادو لنا يكون جانا هنا ungama lebe wanjo zani ma ye ko wanjo huna wa ye chi ko kotolia kutukio to ba wanjo kio wata lẹ́yìn lẹ́ba yìí o zai ji wazin nan annabi musa yau kashi annabi haruna kashi rajulun mu'minin min al-fir'auna sai ma mai ji wazin nan in ga yake da ce wayo ya ci qur'an ne ya ce ke ba na wace yana zai ji wazin rajulun mu'minin na ranar kiyama nga mai gaya na ne shi gaya na ji faruwa e kwani ki ya mi o na ka dana kana tutu ne la ya ni ka dana ko gana la da dana wai ma mi ji ne 100% na ku ga ji wa su ne nga na na ma ji ga ka mu sabe magwa wala kadija ولقد جاءكم يوسف من قبل فما زلتم في شك مما جاءكم ne ne na mun tana shi ka ke ba zaba a ci ga Ungar ولقد musu bena yusufu ndako ndako ye musa kan be yigawo yusufu mutikawo edi ako ala ni musolatu wasana min kabulu kafi musa daaru ne na yagi adana adana amadena belebayinati bayi gana gala wuza uga ye wone tene ye gale wa gomiani amma ga da to aci aci ba kuma zulitu ebe ji da musa to aru daga hannu ya wuce gaife da beto yusufu ebe da ce ya gani kuma zulitu fi shakkin mímá já akóńdè yẹnu ndé yà ẹbẹ yìí náà yẹnu ju wìyà àgbẹwùgọ yẹnu ju wìyà wùgẹ ẹgbẹ sọkọ yẹnu ẹgbẹ sọkọ ẹgbẹ ntọ báyà. jẹrọdúnú mọmì náà mímí àlè náà. egbedatu ata ìzájà àtìlọ ata ìzájà.

ìgbà yẹn sá ló ti tún bẹ zùmú mú bẹ tó a tún bẹ ìgbà gbò yẹ gbò káyọ̀ gbò a ẹ gbò ẹ nà wọ́n lẹ́yìn kó o sùn lọ lẹ́yìn wọ́n sàn náà wọ́n lẹ́yìn wọ́n lẹ́yìn rẹ̀ sùn lọ kàkà lùmùsì kàkà àlàrà lẹ́yìn nàbẹ́yìn kẹ́ńdó mọ́tàkì yìí ya tuwo gabe annabi ya ayyu annabi nazzala alayhi dhikra innaka la majnun ya wala la lawa inde ya wala alawa inde ya wala ta kuome ka wa to ba so ko ka kazalika kendo aga gani ya gaga dana yudhillu lahu man huwa musrifu landan da na ji bana ga uji na bwana ya ci ga ga paye go ke gboro lugwa gboro ga wa yo ama wa ni ele uji ki ayo uji gboro murtan usafe gangan ngayo kashuji wona yudhilluhu llahu bishirkihi wa takadhibihi wa shakkihi eguta pamba da binya ene we la kwa soko bachina wa lugu gobe soko gbawdi ya gama na zuci na we ga na tutuna wa lugu kege gane gane ya ci gaya gaga ina mu ke ga ina gana eguta kebe bai gu soko ga allazina yujadiluna fi ayatina dana ye chekwa be yi ne ga ye yi bo aguje ganya na de gairi sultanin ata'u amma de ga min nan da agwa su na be de ga bai bo lo ba na na hati ba kabura makatan inda la'i nan boso ko e ba na nejo wa gbogba wàáyín na lèzi na amanu na ngwẹ́yẹ́ na nẹ́nẹ́yìí ẹba ẹba yín na nẹ́yìí ayé máa rìn jí náà ló bá sòkó kàbúrà wọ́n á gbọ́ gbà. kazalika yẹtùbá òláwù alákùnlé kálíbí mútakàbẹ yáà tìgàgà zàǹdàǹdọ̀gà gàgà dẹ́dùjú yẹn ya laza ndondo wuna gauna kafin mu bi laza na gauna yana ya kwace gobe mutulayin da ya kwace gobe kucuji kiya jabba konga za wọn ga lawan zon fi guba ngole ga fun furo e zon amma za meji wuye da ekiba agada wangi wanzu zufi kuba wangi bebia akimki jabam dan ebu wata sokwa bebe jachi ya betumi ema gibi ema tigi lopa ama adeza na kaina ya lawode buhi قال فرعون وازن من يوازع قمين وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب إيه. أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا إيه. وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد ẹ̀dùn pàmò fèmè o ilé àyẹ̀ náà ń yọ àgbẹ̀ ńlá màá lè mú ilé àyẹ̀ ẹ̀ṣẹ̀ sóde ẹ̀wọ̀n ẹ̀yọ ẹ̀gá àgbẹ̀ àfẹ́ ṣe náà tọ̀ kandun da tsoye shiga ga hukahanci kyau a jiji nan hukahanci zai umar mutu man na wazi na wasan jiri na fura wafura na bimiani ujie da ejibu kiyo ejibu bai umakuti bukiu kawo luye na waje da anagwa kendo abeji be oyina ci gaji da zaneji mutakabbirin jabari na yau ina ji bayanin gaji lo ababen ku ala fir'aun eh waziri illa bai ewe gana eji eji eye gana ogayiwo atọ nyene ya ji ba nina igala gaga ega nne ji acha ama atuba har be sama me wa ga mu le sokoy mu so soye aye za ya ba ji suru o alaba wa be ye kun akun ekwu abịa abe ataba jesus hangi na gbɔti ka do si nda nana ni ɔga kura nu kpa eti buta adesa ndanda na bɛ yi ze na sunu do kɔn ali kura ano nu si si na no nu si kura ano ɛga mi ka bu baga mo anara bokom ma alimtu lakum min ilahi. sila na ga ila wu yo to na da di da ila wu yu yi na e na jahannama nga lu da ga ga da ba ma lambochi wala ga ga na la o be na da na mu ma la ga na wu le na la o be na ya adini na o ji e fo shi ba na su ko be ya mi chi 40 years azun zakka sallah hajj uda buga ki jẹun nga ìlà òun wo máa yẹ dájú bẹ kí ọ lẹ ìlà òun mọ̀sọ́sọ́ gàgà rọ́bù nga mọ́ mọ́nà nga tó sọ́dẹ̀ ẹ̀nà òun náà a ṣìkọ́ àmọ́ òun kò kẹ́ bá gbà nga láwọn àyè àṣìkà ha mo bọ́ ti ká gàdà ndọ́ndọ̀ náà sọ́kọ́ jìnjìn náà gbogbo ti kagaza ndondo na bɛ yi bebe na nye ne ye tawu yi diya na nyawu ti diɛ tete nye rayuwa musulumi bɔ a diɛ tete nyi wura o ma diɛ fa tete nyi de bɔ zana tɔra ye keso etsi ya na ema na de bi wo na zandondo awa de nu ka sata tu bi wi na. eze nwee dabe onye a ọkụ bichi uchi egwugwo betaku na beki mgbe eti uchi watiana nga kinchine wọn atakule wọn adawai na nga awataku na tia kimbo na wọn yi ya ni egwu ma ahụ so betaku na ya ni ebe na bichi nwa gbogbo bi nwa ya ni wọn alụgwa ga na ya na kenga wọn kan yẹ lẹ́yìn náà bìtí wọn bẹ gùn gbọ̀bí wọn mọ wọn ká takò nà wọn akyẹ. ebo wọn bọ yọ kàṣẹ ebo là ń lọ tsi bo káàbù ń gba wọn takò nà mọ wọn ká ẹbẹ wọn ti bẹ tó ma ká wọn apá kàṣẹ wọn apá wọn apá ẹtẹn dẹ bọ ayé dẹ ti. àmọ́ nkpéra wà pie asọ̀hábù shimali wọ́n má asọ̀hábù shimali ẹnẹ ṣe kó apẹ ayé dáwọn zizi yìí sàbẹ ṣe ìdàgbọ apẹni wọn àgẹta kọ nẹnẹ wọn àti kékeré wọn ní kékeré àwọn. takun lamini ń bẹ tsi ba alabo kàṣẹ wálé ń bẹ tsi bo yàgàwó gan ẹyẹ sálẹ bẹ tsi ba alabo ẹbẹ ní wọn ti pati si bọ ya àti gan. nga na ala ngwuji wani wa ntu mini wa echiwa adu mini wa echiwo yan na chima ipa ji ahun re adele fi na ji ji nge nu ga aga pu na achila mi chu da ku go beta ku na de kim woni ebo afa bi wi nga chu ala ya ajiki o echu le ya wa ji kekere wa ji kekere bi si beta ku ji e ji no mi tsi bɛ takun yi na agagun bɛ dozi yɛ mawa ti kekere takun ti yɛ zu yɛ mi tsi ayi ma kabo ɛnɛ wa gan wo ke ba bo nɔ na gaji kelo kezi ma soko ga gan wo ga dzi gɛgɛ wa dze wo ga gan wa dze gɛgɛ wa yɛ dze to soko ga wa dze wo ga gan wo dzi a gan gane je lo babu ci na nan ko ma wa kayu nu ga wa ji awo na wa da ba da na ji tun so ko la pa inja ko kuma e ka na so ko ga wa ji ni la ko kala fir'aun ya amana ebini li saraha tu da kun ya ni to ki ya mu kiwuto fenlo agwa jirgi shiga fenlo a mutu wanda tumanu wena la'aliya eboma abulugwa asibaba yekona malaika idadena min le yekonci yen dazandancu su koyin musa ibe bi ji shawara babu wudo oga tuto meji mawa gada na waga gungan a bazai tiga shijo asibaba samawat ya kone je da ce gulo sama na muga man ji fassara ba na buga asibaba abun na turku samawat a shiga banda ci ga abawa bu samawa bata de nigatan fa akali ila ilahi musa zana musa wu ci ga wa umiya na to na mi ga ma alimutu lakum min ilahi gairi na chunle wa inni ay eh, bana fir'auna la azunnuhu mele ga nabi musa kaziba ewo wenzo sokondo deboa furaun kana ro so deboa emireti ụgbọ ogbo benyo na ne kuna ofeti to ni nto bazuma aga ji bongi ma wo ja da uzuna aga gaga deboa adeza na gbomina nga bi ma wọn mú stéèjì kazalika ẹgbẹ fúnra náà di kiri o ci gaga zangando ne yi kpade ko kéèyàn ya gaga yẹn li tana ma gan nda ci jibe ti ya bani ga kura ga kura yi mi ma e ju ga lo kura nda ma o ma lo ba ne gana re o lo ga na we zo mo so su ga lo lo ngwa ba wo be tu pa wi ama wa ba bi u na da nda no na ru sa na u ga ti du na o te na wa u ji kayan ni be yo e de bero di bani ke ke paul me na no tun e ngo ga e mi e tun e ayi o de ye o ke o de tun e kazalika kenda yi jibe fir'aun da dana ya ci gaga zayyana ni fir'auna wato su wa manhi dedeboye tun zunyina ne firawuna aw safi wasudda a ciw kan an sabili ya kona wada cile sokoye na uda baga na su ci mawuda tu ga wada wuci dule sokoye na utumwa a te gaza nan ga kare e ga wa de tunani ga wunya caya ebe na kauja atuba sokwa ka sokwa mai ga na ajana anyị haji sokwa ga wa ma kaidu fir'auna eye na fir'auna tsashi je bata ebe uluda anabi musa kinna anabi musa na de gaga yegi utomi ni family o uge ki kobi we bezu ngba sara ndia zana mu wuya ga wa ba ujire na ga ba ujire zana ma na mi musa ke ga wa ba ujire u ba be sokwe sokwe ci la yu no ga ba ujire ani ah anan da na gina amu tuma pa me ye special request Ojali jalli wazira واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري إيه. وأشركه في أمري إيه. كي نسبحك كثيرا إيه. ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا etuna anabi haruna na nga ye gi firaun elo yi me firaun ebe wa ba wo be ga yi jama wo de ga le je ama na wo bu mi ba wo jire fata na zana ba wo yi ci jire ne yayi jan umma de kata mba kon na obi ayi ama fe lo da tu atu firaun a wajen ni wazira banjire na mi gawo ya mi na omo family ye mi bo na wo ye wo le ami family ye na na wo tu mi lo bu na ga e oziri wo da ba ka bo an nga ga na ji ye ga be ga manje be na ti ga wazi na ji fura na na ane da aru na na ho ane mi musa ga ga na wujin na gama annabi musa wanga annabi aru na ubi ga ikoma tuwani na wade gana kan ma bẹ́ẹ̀ gaji waye ga kwani aji di semi family ni wọ́n mbe mbẹ ya gaga gaga. to ike dati zondo ci e gaci wo e yi ba alaji la dam un soto bi da abuwa lokacin ni gaji da alaji umaru ya gaji yau to alaji baba yi yaji e yi wi be baba yi yau sarai un ga ewu katun laji baba yi ci shi egboru ugbo ewo katun un ga wani ga tuna wani ka soko umarle soko ya uwe gbada aka mene soko gunga wa pena kacha hun ga yin gba da aka mene soko dauna wale soko ya na anabi musa babe kai na ma beji wani kiyo to zane ma anabi musa gaggaga yahuda na wọn a ma ega na zane gada na ga umar ega ya wọn wọ́n chíyẹn gẹ́gẹ́ bí wọ́n chíyẹn wọ́n àrí lálùgádà láwọn dìbò lánàá wọ́n jí má lẹ̀yìn àyà èdè àjù lọ wọ́n jí mọ̀ álì mọ́ wọ́n tó bèbè mọ́ àti àgàgà mọ̀já ìdùnnà pàdùtùnà. ìyá mi ṣe ń kọ́ ìyá mi. soba nga abela ti de tutu obe yan dada ne de gbàgbọ́ kí n bọ́ wọ́n ayé yẹn zùmí dá èmi kọ́ bú dáwọn ni èmi náà bẹ kára mu mo jẹ́ ayé tó dábàá lọ nínú náà yẹn yàn mo ti náà yẹn yàn. náà yẹn yàn dọ̀. kọ́ yẹn wà òun yìrá àwọn yẹn dàgbò fèdè náà sọkúfà mi wàtò alam tí kò dàgbò rẹ anẹ́mi mo ṣe tìbí sọkọ́ yà mí lẹ́nu àgbàmì jíire mo tún mi zùmọ̀ mi ká ṣe é mu dáná mo bà mí gẹ̀rẹ́ ẹ̀fọ́n náà mi sùn tiẹ̀ náà mi sùn mi ẹdun yẹ mi ṣèkópa wa gbà yín gẹgẹ ń ṣe yọ àmọ́ àwọn onílànà ọgá wọn bẹ tí náà bá dá wọn lórí gánà wọn ti wọn yà lọtù wọn tì à dáná lọtù wọn tì náà fámìlì yẹn dáná wọn gbé wọn lọ kún dá. láti lọ wáyé ṣe yẹn lọ ẹgbẹ́ bá yọ ẹgbẹ́ bá yọ ẹgbẹ́ yóò lọ ètè làwọn ṣe fúráàbù yẹn wá jí kiri ẹgbẹ́ wọn ẹgbẹ̀gbẹ́ á ń tẹ̀lé wọn lánàá náà kéwù gan ìgbẹ́ yà wọ amánà tó dàkún yà mí lẹ́mẹ̀ ẹ̀dá ló sábà náà ẹgbẹ́ mi nà ẹ̀tẹ́ tí yẹ mú sáré ẹgbẹ́ wọn ti ní wọn ẹgbẹ̀gbẹ́ náà òtí lọ tó ètí ń lọ ti dàgbọ́ náà ní ilé ẹgbẹ́ wọn ẹgbẹ́ nù. ilé nìkan ẹgbẹ́ àmà ní dábẹ́dà tún sáyé àti yàtọ̀ ìdásí ìsúnmọ́ wáyé wọn ìtì ìdè sùn gẹ́ǹtì. aláwọ̀ ńlá ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀kúrà nà aláwùlá àmàmọ́mọ́. tòkọ́bà wà máa káyìdì fọláwùnà ilá fi ọ̀gbẹ̀rẹ̀ àtẹ̀wọ̀n yá. àmàlà àtàwọn òun wẹ̀ yá ọ̀ kọ̀ńtẹ́ẹ̀bù pẹ̀lú ọ̀dọ́ ọ̀nà. gara gaga wawa wayo amma gaga ya zan waya au kondemu bai na so kwaɓe firawun nan waya ba di na cike da ji wazi ba bai wacin ke da ji wazi ba mini ali firawuna mini family abu ya kauni ega lobe yi ebe lobe yi kaya lobe a ebe lobe etabiwuni wọn àná ni mo sọ fọlá di kápá kẹsẹgbọ <coughs> ẹni ẹbí àmì túnmí náà yìí níbẹ̀ yìí náà. gan anabi musa gangan ọmọ ngala agànyàwó yó wòkàlà lẹsí amánà mini ali fèrè awuna nga yà kawmi yẹ kúlù kawmi ẹtabiwuni yana mi gangane ya go ahadikum sabila rashadi ya kona tiye ga wude kona na umma de gargada na ngana haida o me anan musa wan o me anan da haruna wan to na wa wuce na to zo ga la cewuna e ta la chimbalo so ko chiga wan go tulu e ona nga nye ba baba buhari iga soko afe gintara no nga ga gana yu soko afe ba ele yu soko afe tupa gawo yu soko dango alo baba buhari dango akin baba buhari da fito ya baba buhari da tako ya baba buhari shizo ya baba buhari da zumo ya baba buhari an suke bata kwafiyan baba buhari soko gaba ya ji mana soko gaba ya ji mana soko gaba ya ji mana soko mu jole ya guni ne ji complete nke wude guni ji ubi ube soko gaba ya ji mana soko gaba ya ji mana soko gaba ya ji mana mun ke da shi babe ita man الذي آمن من آل فرعون يا قوم ebo tega ngai gaga annabi Musa da annabi Haruna aji za mi ye Firauna ja e ga bio innama azim hayati dunya wa gobaga ga we ga ga ya gba mi wanga annabi musa lati kapa ka sagoyi ya mi tumi yi la mi tuwe bida yi ba bo nganga na mo ga bida yi ba bo da na to mi ni wi bida a ti go nga ga ga ni egypt yi ba bo nga e ya mi tumi mi ya ye ju ja bo ya ye ya nji allazi amana من آل فرعون أمي مكة إنما أريد حياة الدنيا ولا من ينوي وداني ويقع فرعون ملكي ندبان هنا أنا لواني أزاك وزاني أنا لواني أواك واني ألاقي يعني كذا كي keshi tun da barkete nan akwa na fi gusho alaya ta ba a gaja ni ku ga yin mayo na alaya waye wo nan a ma ya mu wa wu kawai nuke na waje nan rajulun muminun nan uke shi kretiye ni egi emi yo na penti yi mai ga yi gama gama a ga yi gwa ito za sa ibe ezanu wale man na na ji wai woda ne je na mai gina tuye na ji mai tuna ala goya ba taka lafiya doron giwa daga kai sai mahadi na yi gamana a yi tsugire bida ka sha gida ta na gaggan na su mangi gaggan na suwaro kyan a mai gire a ci gawo sakole kanni tabo ya yi bezo don ya ya yi da gwalugo kaula be a fiya kau ga be da be da ma fiya sayu inna ma yi la ya ti duniya matao e mai shiga yo ne wona imin dan ye ji guguru yastamtau bi summa yazahabu yana wee woma beyi na abeda yana wee laa woma na abeda ema otu abeda ayo wa inna la akhira wale fo kiyama na ay e gawo gawo be otu na ne dasako hiya darul karam nga yemi ne nga agada ni wa zumbe ana nga yemi dambo da emi deden no zai wa allazi amanu na'am man amila sayyi'atan fala fìràwọn nà kẹ́yìn wọn ẹgbẹ́ náà tó anabi musa gẹ̀tọ́ gbá náà anabi musa tó anabi haruna ẹgbẹ́ náà tó adé ká báyìí ànàkí bá náà ẹgbẹ́ tsamadà àwọn ẹ̀yà tẹ́ mọ́ bá níbẹ̀ náà náà.

wani ga da ba wani mai le waya e bana waya da tun yi ni ndo ciji o ma da tun ba ndo ciji o an ga da mbo wace yi da diki mbo a doku ga ne ya na guwo a ci ga ohun ke o ganyo an ti zane su ko ba da su mona si da o ga mi ne o la asiro rajulun mu'minun min ali fir'auna uga mani adila sayya'a baba zandan da ga ne jana ji fala yujza ati bina kumbi wa ila mislaha sai dai laifina punishment na ga yuna uga magangani de laifi ya gama ni ko da abu kashe ya gama ni ko da ba ya ziyo ya firauna ya to zangando wani ala huda kusa ko maji wa hindu ana a shiga a'a na sawa na koma azaba na da jiwo na wani azaba na yin jiza na wurayu maji wujewa na in ba fada abu wake zaguki na firauna zumbe rayi na amma kuma

atuna meme etu kasha atu anyi tu keba atuna meme etu zandondo na lotu ne jena baagi yo kashi nzagi eba yo kashi imi ama sheriti na alawo ba nfani tun nene nuga iki yo owuwa mu'minu ebana la yakabalu lawule amala salih illa min mu'minin e gotun wangi na za wangi lona e eh, gotun guru na za guru lona sai ga imam jibe suna tun etu yi lona sako ga fa ulaika ba jin nayi yadkhuluna aljannata aga ga da aljanna fa ulaika idha eh, ila jin nayi yadkhuluna aljannata aga ga da aljanna yurzaquna fiha afi gezibo afeji kio ojide tun alijanna bɔ ani etuna aga lo alijanna ezo adabo kunlila keto eli ta fi nana uda alijanna bɔ ame lelia ame bɔ yẹnama egyina esawa yẹnama efina ŋun diẹ yọ na edzibo oyiwu na umela me kanyɛ ya mbawa de mi do jẹ gana na ofe ju nyam nyam nyam nyam na na kabe aje na kana olu asibiti na lekita ji wa omi sumo aga na you are you are free no meat <laughs> ati go gbami <laughs> na na ojidele ani na wuce nye we mani na we ya firi da kami na wa suna ya gina kama na ma we wa bo na wa ji aw <laughs> oh, kana kan ya ni munya aljanna bo wa pe ji wa pe ya ji in kama da bo e bo na wo yo lai kan fiti wo be ola yiye ta ko munya aljanna bo e tun yo a ti agaga emi zuwa oyi wote ngwagwa lo utazwa wote ujedaje ngwagwa pi utazwa wa watia wangwa sun ke jumbe tita chiwoyi ani gina mutogbo giore wai kayu wedu ka twenji sijo ka woti ukya wa menja egwa gutana ngela asajo ngamela de ugwa lomyo elwa ka michina mitugwa jan àmì ìlànà ka ní ọ́ àríkà wọn wà ẹ́ṣí bí wọ́n yọ́ wọ́n gọ́ sàṣà gbòdògbòdò náà wọ́n bá lè wà tẹ́tẹ́ dán ẹ̀mí ọ̀nà ànàkí agúláṣì wá bí ìlàtú ẹ̀ẹ́dẹ́gbẹ́ yìí wá nǹkan náà ń gbọ́ga olóńdà mi ìwé sangó lé gúnigúni mi ládàá lé wútí ma ké gbogbo àná nǹkan kú tó táwọn ìwé tó ọgá lè níní kémi ńlá ń dán kémi ńlá mìíràn àbí. àmọ́ má fi kàṣẹ wọn àmọ́ fi wọn ilé àwọn sì ya gúnigúni káwé ládàá lé o.